ní ayéhùmá akimalu wa ayéhùmá aham inú kúdúrọ̀ àti akimalu èwo ló wá pé jù èwo ló kárí èwo ló jẹ́ pé ó gbé kan mi èwo ni tá a bá rí inú méjèèjì tí kan ti wà nú ẹ̀ èwo ni orí kan gbé mi inú méjèèjì tẹ́ pé tá a bá dá òun rí àríkejì abẹ́rẹ́ àríkejì àti rí òun èwo inú méjèèjì amalekuwa fa iya aham kuwa ntiẹ̀ òun aham ó ń kárí èèyàn ní ntí ìséyàn ní lójú kárí bá ń tiẹ̀ ó jẹ́ àhàm èèyàn lè jẹ́ kọ̀wíyò nǹkan mi náà lè jẹ́ kọ̀wíyò wọ́n torí pé òun máa bẹ lára ntí mẹ́ ntí lérò ntọ́jọ́ pé mo fẹ́ sin nǹkan báyìí mo fẹ́ sin nǹkan báyìí òun bẹ lára rẹ̀ gbogbo ohun tá a fẹ́ ṣe ọlọ́run jẹ́ gba ṣiṣẹ́ fún wa. ẹni òrùn kankan pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ kẹ́kọ̀ọ́ mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo bó ṣe rò yẹn kò tí ì di ṣíṣe bọ́lọ̀ ń bá kun ní ó tó wá di ṣíṣe ẹni tó wá jẹ́rú nǹkan báwọn oníkú wà ntí ọlọ́run ti wá dá tí ì ṣe pé máa rò tẹ́ pé ọlọ́run kan ṣe bẹ́ẹ̀ bíi kíni bíi rẹ́n a lè pé alẹ́ ìsánú kọ̀wé yún a lè pé alẹ́ hadidu kọ̀wé yún èèyàn ọlágbára a lè pé irin náà ọlágbára irin ò dẹ̀ mọ́ bó ṣe ṣe rẹ̀ bẹ́ẹ̀ ọ̀hún kọ̀bà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run abẹ́rẹ́ ti ro dáadáa lọ́kàn jí ṣe ṣe fún wa. àmín. àpẹẹrẹ kò ní ṣòro fẹ́mi kò níṣòro fẹ́mi tẹ́gbẹ́ mi bá ṣe ní ìrọ̀rùn kò níṣòro fẹ́mi kò níṣòro fẹ́mi kò níṣòro fẹ́mi gbogbo tẹ́gbẹ́ mi bá ṣe ní ìrọ̀rùn kò níṣòro kò ní ṣòro fún mi kò ní ṣòro fún mi gbogbo ohun tẹgbẹ́ mi bá ṣe láṣẹ tì kò ní ṣòro fún mi. àmín kò ní ṣòro fún mi kò ní ṣòro fún mi gbogbo ohun tẹgbẹ́ mi bá ṣe láṣẹ tì kò ní ṣòro fún mi. àmín. kéèyàn ló ń kan kọ́dà bí ṣíṣe àwa tá a lè rò bẹ́ẹ̀ ni à ń pè kúwà mọ́ wa ní tí ò lérò tí màá rò à ń pè kúwà mọ́ wọn. ẹ̀rí kúdírọ̀ ń tiẹ̀ òun ò ní wá ń bì kankan láyé àfin tí bá máa lérò kúdírọ̀ ọlọ́mọsá yọ̀ǹda kúdírọ̀ fún wa. ẹ lè pé báàbù kọ́ọ́dìrú àlè báàbù kọ́ọ́dìrú. Ah, ẹ lè sọ báwọn pé báàbò ọkà pa ọ̀hún ẹ lè sọ báwọn. èèyàn lẹ́ẹ̀lò kọ́ dírù fún wọn ni kò lè yé wa wọn mú ansambu àmọ́ ká tó fún wa wọn tó fẹ́ sàlàyé ọ̀rọ̀ kan lábẹ́ àyùmọ̀ akimalu èwo ló pé jù nínú kó wà nínú kójọ́rọ̀ èwo ló kún jù èwo ló kún jù alekuwa akimalu kúwà ló kún jù lè anna wúyẹ́lísàmù mi wùjú di kúwà lè kúdúrọ̀. tàbá ti rí kúdúrọ̀ àti kúwà abáre ń bì kan kúwà wàlá akisu ẹ̀ lè rí kúwà kẹ́rí kúdúrọ̀ kọ̀dọ̀dọ̀ kẹ́rí kúwà ń bì kan kẹ́rí kúdúrọ̀ àmì tàbá rí ń bì kan ẹ̀ kúwà ẹ̀yìn a lè sọ pé arákùnrin azali hajara ọkùnrin gbé òkúta yẹn a lè sọ fáàmọ́làwú kó sì gbé lákín hamúlàwú bìmọ̀sáàkọ̀ ó gbé ń tòótọ́ ṣùgbọ́n dààmú tó gbé ó dààmú ó gbé ó lágùn ṣùgbọ́n gbé kí nà jàmá kí lápọkùnrin yẹn á sọ pé kọ́ dírù orí gbé àmọ́ lẹ́yìn sàkọ̀wé ìyá ni kò lágbára ó ó ó ó ṣọ́ọ̀bù ni ready. Wa ìsánù akar ọkùnrin na a sọ fún pé imali àtàlẹ̀ ajara bí òkúta yìí harada anyị ọfẹ gbé fàájísà kò rí gbé kílá òwe lẹ́yìn jama a sọ pé gbèrò kọ́dírì nítorí pé wà hájísù ọkà rẹ̀ kò rí gbé ẹlẹ́kẹta ìmàlẹ̀ àtàlẹ̀ gbókúta yìí fa akasa olùmbàgbé waka anna uri sata lọ́ba dàbí yẹ lọ́ba dàbí yẹ ẹyẹ lọ́wọ́ tiẹ̀ wákà gbélé bí yẹyẹ sàgbélé yìí ń jẹ oúnjẹ kọ̀wé yìí ó sì tún jẹ kọ́ọ́dìrò ẹni tó gbélé àkọ́kọ́ pẹ̀lú agbára oúnjẹ kọ́ọ́dìrò àmọ́ kìí ṣe kọ̀wé yìí owó bá ṣe wà ń kálẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta ìlà pín sí lórí àwọn bùkátà wa àwa kan bẹ́ẹ̀ nù kálẹ̀ yìí ọlọ́run fún wa ní bùkátà wa gbé gbígbé tààrà gbogbo ẹni tí mẹ bẹ́ẹ̀ ní ìjókòó yìí ẹ ní padà dọ́lẹ́ mọ́ wọ́n lànà ọlọ́run ọlọ́run ní padà sọ yìí di ọ̀lẹ́ mọ́ gbogbo ntẹ́nìkọ̀ọ̀kan wa lè gbé rọrùn ní pàṣẹ wà ń kálí fẹ́ pé àbí ìyẹn kọ́ ọlọ́run kò ní yóò lè fún wa wọ́n lànà ọlọ́run bákan náà ìpínkejì náà ń bẹ́ ń bì í wọ́n ń pè ń tòótọ́ àmọ́ àmọ́ pẹ̀lú gbígbin ni ẹlòmíín wá sí wàásì ìlàjì ẹsẹ̀ ìlàjì ọkọ̀ ló bá wá ẹlòmíín pa nǹkan mọ́ra wá ni pé ẹ̀yìn sá lọ wàásì ọlọ́run o gbogbo ohun tí ń sọ wọ́n di ẹni tí ò lágbára ìbánimọ̀kú wọ́n láàánú ọlọ́run. àmín. ẹlẹ́mísì mẹ́ta pé kò tí ì rí gbé. Hmm fẹ́ fẹ́yàwó kò sí tí ègbé ẹlòmíì fẹ́ kọ́lé kò sí tí èkọ́ ẹlòmíì fẹ́ kéwù ọ̀nà kòrónà tí ó gbà ké àlè fẹ́yìn náà kún jòkó wáyé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe nǹkan tẹ́ ìrọ́nà rẹ̀ ọ̀nà rí ọ̀nà ayọ̀bá ni làkàn yìí. amina. wọlé àná ọlọ́run. àmín. la hawla wala quwata. ilé sọ pé wàyín yamsasikọ lọ́hu wàyín yamsasikọ bí káyìrì fàwọ́ àlà kò lè ṣe ìrọ̀dí. làwọn afọ àbánifọ́sí wẹ́wẹ́ yẹn kọ́lọ́ bani sàlékún àánú ẹ̀ fún wa wọ́n ní ọlọ́run káwọn gbogbo ń lè ṣe wọ́n ní bẹ́ẹ̀ rí pé bí nǹkan bá jìnnà lójú àwa àsìn àwa ká kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwa ká kọ́kọ́ bẹ̀rẹ̀ kí nǹkan máa jìnà lójú wa gbọ́dọ̀ láti fòlà ká ìdárú yìí jìnà lójú èèyàn náà ni. ẹ̀rí wọ́n wo ohun tó jìnà lójú ẹni sìn wo kíní kan tó jìnà lójú rẹ̀ pàṣẹ ń sọ ronú kankan tẹ́ pé lójú rẹ̀ ó jìnà èmi màtí mi báyìí mo ti wà yìí kan bẹ tó jìnà tẹ́ pé mo wò lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan àmọ́ pẹ̀lú tí tọ́lọ́ ń sọ yìí táwọn afáàtú yìí mo gbà ẹ̀yìn náà kọ́ ẹjọ́ ìlẹ̀lọ́kàn rẹ̀ bọ́lọ̀ lè ṣe ó dínà àbí wọn ní wọn láì máa yan mọ́mọ́ wọn rẹ̀ gbogbo nǹkan kan bẹ tipa awẹ nìkan kan wá ká ama yẹn kan bẹ pé àwọn náà ń ni. ọlọ́mọba ní ṣe. làwọn àka kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yin ajẹ́ náà sì bọ́ lè tètè bá ń rí pé mílọ́n sọ pé anáyà kúnú lè gòlà àmú wákàna tí mọ̀rọ̀ ti hàn ákìrà wákọ̀dé balagito mílàlékè bàrí ètè yá. qala rabbi anáyà kúnú lè gòlà wákàna tí mọ̀rọ̀ àti àkìrà wákọ̀dé balagito. من الكبر عتيا ابن كلك سنة قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تكن شيئا آه الله أكبر كبير ẹ wò ó ẹ jẹ́ kí àkídà wa ó dáa ìtẹ́ ń pè bẹ́ẹ̀ ni àdìọ́kàn ibi àdìọ́kàn lèyàn ti ń ṣeré léṣe jáde ọkàn rẹ ó da sọlọ́hún yóò da sọlọ́hún pé gbogbo ohun tí ń sọ ń pa ọlọ́yìn pátá bó ṣe rí nìyẹn náà tèmi ó da wọ́n hàn ilé màmá nítorí pé anabi wa Zakariya alayhi salam ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ kó tó débi àmọ́ hmm. bí tàgbé fẹ́ mú sókè ibi ibi ni pé mọ̀lẹ́kà bá wá bá Zakariya pé àdúrà tó tọrọ òun tọrọ àdúrà fúnra ẹ o ẹ máa wo ẹ máa wo gan o wà nìkan kí máa ṣe o dùn ṣe tọ́ba ṣe tán lẹ́dùn tó máa bá ẹ̀rí gan ilé sàdúrà ní ìsìnkú ọlọ́njẹ́ ra bàálù ọlọ́njẹ́ ti gbá ẹ̀jẹ̀ kọ́ lọ́wọ́ máa gbé ọ̀nà tí ó gbàrà dé yóò máa gùn bí ẹ pé ah, ah, ah, ṣé yóò rí bẹ́ẹ̀ ni ṣé ń yẹ́tọ̀ ń bẹ lọ́hùn àkídà rẹ̀ òdúró kó lè rí bẹ́ẹ̀ ni. àwa nìkan kí n máa ń ṣe ẹ̀yìn. màlẹ́kà ló bí mọ̀ Zakariya ó ní àná ya kúnù lè qala rabbi àná ya kúnù lè gùlá ìwọ màlẹ́kà ó ní ń bí ma ọ̀nà wo òtú alọ́mọkùnrin ọ̀nà wo ọ̀nà èwo gbogbo ọ̀nà ló ti dì í ẹ máa ń gbọ́ o. wa kanat imraati akira. ìyàwó òun ànábìyàkálẹ̀ ìyàwó òun ákìrọ̀ ni ákìrọ̀ ni ẹni tí ọ̀gbọ́ kó láyé ní ń pè ní akirọ̀ ọ̀tọ̀ ní àgàn tí ọ̀rọ̀ máa bí pẹ̀lú pọ́ máa ń kú alábìkú wọn pè yẹn àgàn tí ò lóyún àárọ̀ rí dalẹ́ kò ní rí ẹlòmíràn mọ̀ bí ṣe rí ó ká ìyá mi ìlà tí bá ń wọ ọdún pé nǹkan oṣù rẹ̀ ọ̀fẹ́ wá mọ́ wọn a máa ṣe àdúrà ṣe pé wọ́n ọlọ́run kó o tiẹ̀ náà ó mà bí wọ́n ṣe lóyún kó tiẹ̀ sì wálẹ̀. kó dóhun tiẹ̀ ní kó ti ah, ah, ah, ni ń lọ yìí ẹ̀rí n tí pé ibi ó kù sí mo lè bímọ jẹ́ ń bímọ tàbí ìgbàdúrà rẹ̀ yóò lóyún náà yóò wálẹ̀. وقد بلغت من الكبر عتيا ó ní àwọn òun kò gbọ́ kó rí ìní òun náà ti wá dàgbà débi pé kìíní tí a máa fi ṣe kìíní kò ṣe kìíní mọ́ anakumula kìíní tí a máa fi ṣe kìíní kò wá ṣe kìíní mọ́ ẹ̀sìn láàbì máa ọlọ́ni màlẹ́kà bá ń fún lésì pé qala kadhalika qala rabbuka huwa alayya hayyin Allahu akbar wa qad khalaqtuka min qablu wa lam takun shay'an màlẹ́kà bá ń sọ fún ọlọ́run ní ń sọ̀rọ̀ ọba ọ̀kan ṣoṣo ní ń sọ̀rọ̀ ọ̀kan ṣoṣo. ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ kò máa sí ewé kò máa sí egbò kò máa sáwúré kò sí gbẹ̀kúndé kò máa sí ọgbà kò máa sábòyẹ nípa kádàrà tọ́lọ́ ṣètò lórí ah, ọmọ àlekè ọlá sọ̀rọ̀ ẹnìkan nípò ni ó ṣe ṣe ìwọ ìwọ ìwọ gan bó ló ṣe sí ọ ọlọ́run bẹnu máa yiri ipò ẹ̀ẹ́kìnníkan ah, ọlọ́run ṣe nǹkan. ìfẹ́nu kọ́ ti pé kí èmi ọ́ dáa ní kí mi pẹ̀lú pé ẹ ọ̀tá mi ò tí kú kò ní di kó kú kò ní di kó kú kò ní di ah, ni ò ti dé sí ayé ó ní kánà níbẹ̀ kí ni wọ́n fi sọ pé kò ní ebe máa ni kò wá séwé kò ebi yẹn náà ń kì í fún wa ń kì í fún wa pé ẹnu wọn tá a bá ṣe ti wa tábì lẹ́nu ọ̀rọ̀ tábì lẹ́nu ọ̀rọ̀ wájú ọlọ́run pé wọ́n lọ́run wọ́n lápé ìwọ lórí ṣé mo ti ṣe mo ti ṣe ṣe ọlọ́run ṣàánú mi kí lè sọ̀rọ̀ fọlọ́run irúgbà ó dá sí ṣòkòtò rẹ̀ owó ọ̀nlẹ̀ ìyàwó rẹ̀ ń jáde kiri gbanti ibi a máa ti bọ́ níbi mùsùlùmí lónìí ó tún bọ́ níbi èkó kù lọ́la ìyá di ọpẹ bẹ́ẹ̀ yẹn òní lẹ́nì kankan bẹ́ẹ̀ yẹn ntọ́lọ́ bá ní òlé gbà ọlẹ́ yìí ọlọ́run ti gbẹ̀yẹ̀ lọ lọ́sẹ̀ tiẹ̀ yìí tó ń pa wọ́dà tó ń pa wọ́dà ní a ṣe wí tó náà ètò ìgbà pé ẹ̀ẹ́n kìíní kan ẹ̀ẹ́yẹn ètò ìjẹ́ wọn náà sọ ẹ̀ wà á jẹ́yà ọlọ́run ní járí ọlọ́run ní járí bọ́ ọ̀dá sí ọlọ́run ní ọ̀dá sí òun lè fi wàhálà tiẹ̀ kó bá ti wà ìsàmbẹ̀yìn náà dáadáa. àmín. ẹgbẹ́ ma pé ẹ máa ń kí wíwẹ̀ kìlọ̀ bẹ́ẹ̀ lómi kò ní gbọ́ tí wọ́n lè bá délẹ̀ ilé tó wá kó bá ẹni wọ́n gbé tó wá tó wá kó náà onígbó àlàbà ẹ ẹ̀rọ̀dá wà láti yẹn lọ́rùn ah. ọlọ́run ní gbígbẹ̀nà tí wà láyín gbẹ̀ kan wá gbogbo ẹni tá a bá ké fún tí ọba gbọ́ àmín nta lè ṣe náà ń ṣe yìí ẹnu ká ké gbẹ̀mọ́ náà náà ta lè ṣe náà ń ṣe yìí ààrẹ ní tẹ̀lé ọkà kiri ọba àbọ̀ sí kọ́rọ̀ mẹ́kọ̀ọ́ máa tún ṣe nǹkan mí ọkà wa mọ́. àǹjarí mọ́nú. níyẹyẹ alábàá mú sọ̀rọ̀ kan lábẹ́nú yìí sìn wọ́n ní nta ń sọ ìwọ́lọ́ tún ṣe kà lónìí èmi ètí mọ̀ yẹ wọ́n náà tún ṣe lónìí lánàá tá ń lọ ilé ó ṣe kan náà ń wà lálẹ́ àná nírọ̀lẹ́ àná akóso ẹ̀fọ́ sí nìbí. ọmọ kan ọlọ́kadà ó jẹ́ nàmọ́ alẹ́nu tí ọkọ̀ bá kọlù bẹ́ẹ̀ yọ pàpà wà tani. kìyàmà sinayit. nǹkan wẹ̀rí ọ̀dẹ̀ bóde ọmọ pé òun lọ mí ròdo ọdẹ bóde pẹ̀lú ẹ̀rọ erébu tí ọ̀kadà mi bá kọlù bá wọ́n jọ tán pọ̀ rí gbélé mọ́tò ọ lè bọ̀ wájú wa gédégbé báyìí àwọn yóò ti bá ilé tiwa bọ̀ bọ́lá ń fẹ́ ọkọ̀wọ́ kásùmọ̀ rẹ̀ táà nìyẹn Allah ebi ní olí ń bí sèta nípa ń tún láti ní pé kọ́dára sílẹ̀ lọ́rùn ẹ ń bá pààyàn sí wàsíwàsí ẹni. ṣé ò lẹ́jìrì. tí ìwà pààyàn tí ó ń tè bẹ ní orí pé. ṣùgbọ́n àwọn ọlọ́run kúránù pé sọ mo tún ti kúránù. ẹ̀rọ yóò ti tẹ̀sù bẹ́ẹ̀ ti máa ti lójú nìyẹn ẹ̀yin máa torí ọlọ́run bẹ́sù nù ẹ̀yin torí ọlọ́run máa bí nù káwọn ojú òsè káwọn ìtọ́lọ́gbàlá bí wọ́n méjèèjì. yẹyẹ yẹyẹ nàtú. Sakariya ní ọ̀ngbọ̀rọ̀ yọ̀tọ̀ ní sọ fún وقد خلقتك مِنْ قبل ولم تكن شيئا ebe ni mo dá ọ níbẹ̀rẹ̀ wọlámútakù ṣe ya ebe ọjẹ́ nkankan ọjẹ́ ń tá a lè pè ní nkankan mo rẹ̀ sọ́ di ti ń bẹ kí n wá yọ nǹkan rárá àwọ̀tọ̀ ń bẹ ni wá ní mi èmi ọlọ́run jama sakari ya bímọ ó bímọ náà ọmọ náà dé mọ̀ kalẹ̀ yé láìpẹ́ kò ní ṣòro fẹ́ mi o àmín kò ní ṣòro fún mi àmín ohun tẹ́gbẹ́ mi bá ṣe láṣẹ tì kò ní ṣòro fẹ́ mi àmín kò ní ṣòro fún mi kò ní ṣòro fún mi gbogbo ohun tẹ́gbẹ́ mi bá ṣe láṣẹ tì kò. ní bímọ ṣùgbọ́n náà ní òní sọ̀rọ̀ fún Sàkáríyà kọ́ni sọ̀rọ̀ fún kọ́ni sọ̀rọ̀ fún mi tèmi o tèmi o pẹ̀lú ògùn ọlọ́run. Ah. wọ́n ní kìyàsù tó fojú hàn lélẹ́yìí òṣùwọ̀n tó fojú hàn ní pé ẹni lágbára kọ́sọ̀ ń tí ọmọ bẹ rárá di ti ń bẹ láti wá sọ̀ǹtì ń bẹ di nǹkan mi ìyẹn rọrùn sábàfìlà káìgbé nǹkan kan ọmọ bẹ rárá ó dẹ̀ sọ di ti ń bẹ ní ìsìn yà ń kàtí fi yìí kò sí rárá kò sí rárá nǹkan dẹ̀ máa ń kásì funfun fún wa ó dẹ̀ mú jáde láti wá sọ white di black kí lọ́nà ah, kò yẹ kó nà ní nǹkan kan náà gbòòrò làákàyè jáǹkì yà àmọ́ ibi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ olódẹ̀gbẹ́ ọmọ jáǹkì ọwọ́ ló ń fẹ́ sọ ní pupa àbí dúdú àbí green àbí yẹ́lò kí ló lè ní akọ́ ẹgbẹ́ ẹgbẹ́ náà kọ́nẹ́ ní gangan ẹgbẹ́ kí ẹgbẹ́ ká padà sí adáti ọlọ́run ká gbọ́ lọ́run yìí ká mọ̀ lọ́kàn ṣoṣo akama akama akama lu ayé bí àlìjẹ́nà ayé ni ń lọ rí bẹ́ẹ̀. إذن لا تستغفر أن تسأل الله تبارك وتعالى شيئا torí bẹ́ẹ̀ n ta sọ ìtọ́wá gbàgbọ́ má máa kó pípọ̀ lọ́dọ̀ rẹ mọ́ má máa sọ pọ́pọ́ jù pé mo béèrè ilé mo béèrè mọ́tò mo béèrè ayari kí n tó wá máa béèrè mọ́kà kí n tó wá máa béèrè ipò ńlá à ah, gbogbo ẹ̀ náà máa béèrè máa béèrè gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run jáyè mi ọ̀dà jẹ́ lálìkẹ́ àmọ́ lẹ́yìn náà aya mi jẹ́ ti wọ́n dá àmọ́ mi jẹ́ wọ́n dá àmọ́ kéwò mi jẹ́ wọ́n dá gbogbo kìnnìkan jẹ́ ọ̀dà wájẹ́ nkọ́lé jẹ́ ramọ́tò jẹ́ nsẹ́gbá tẹ̀sàwó má káwọ́ pẹ̀lú ọlọ́run. Allahu yagdabu in tarakita su'alahu wa bunayyu adama hina yus'alu yagdabu wa bunayyu adama hina yus'alu yagdabu Ẹgbọ́n kan. Afa! ó ní ọlọ́run bá àlékè ọlá nìkan ni ọmọ béèrè bùkátà lọ rẹ̀ nítorí pé ntọ́lọ́run bá fẹ́ èèyàn fẹ́ ntẹ̀yàn fẹ́ ọlọ́run kọ́ máa béèrè bùkátà lọ́dọ̀ ọlọ́run tẹ́ pé ilẹ̀kùn rẹ̀ wà títí gbà kan ká máa béèrè sí ká máa béèrè sí ká máa béèrè sí lòun fẹ́ bọ́lá rẹ̀ fún yàn ní ìsìn òun náà wá bò áyà ọkà màmá lọ́ba kọ̀ọ̀pẹ́ mọ́lẹ̀ bá kọ̀kọ́ bá lẹ̀ bá ń dúpẹ́ lọ bá ń dúpẹ́ alhamdulillah alhamdulillah tó máa rẹ́ kí tó tún yẹn sukiru ilahi. ní máa tọ́ mọ̀ tí bàtọ́ lè ṣe bí mi wọ́n ṣe ìwàjú kí mi bí ọ̀rọ̀ wàjú kí mi ilahi. ní máa tọ́ mọ̀ tí bàtọ́ lè ṣe kí mi wọ́n bàṣókè rẹ̀ àrọ̀ bàṣókè rẹ̀ àfà oníṣúkúrú ìláyì ní ma tún tẹ bá dúpẹ́ fọ́ lọ́hun pé ìwọ ọlọ́hun ìdẹ̀kùn ló ṣe fún mi mo dẹ̀ dúpẹ́ fún ọwọ́ tó tún ṣe náà ní ìmà tún o tún bèèrè òmìnira nìyẹn mọ̀jíbà tó rẹ̀ ṣòkèrè tó jẹ́ pé ètò èyí tó bèèrè yẹn yóò tún ṣokùnfà kí mi tún délẹ̀ ń dandan fún ọ. ọbẹ̀ ọlọ́run sọ yẹn kan fún ọ ọwọ́ adúpẹ́ ọpẹ́ tó o tún dùn náà o tún sọ mí ìdí dandan kó tún ní. àwọn wa mélòó wa rẹ̀ pé wàkàyé. ìwà sórí ìwé ìwà sórí ìwé. Ah, ó sì wá jẹ́ pé mo dúpẹ́ fọlọ́run kẹ́kẹ́ tó ṣe tó tún wá bí òmíì talẹ̀ ìdá tí ń ṣe bẹ́ẹ̀ láyé pé ẹ lọ ọ̀dọ̀ rẹ̀ pé fẹ́ rajà ó dẹ̀ ní ten thousand ní ẹ̀ẹ́dẹ̀gbà láti rajà lẹ́wà mowó lápò ẹ wá fún ten thousand lọ́wọ́ ní ọ̀wọ́ pé ẹ tó ń lówó ten thousand yìí ẹ tó ń gbà á ọjà míì ó ń tẹ́ni míì ṣe ti rírò èèyàn rí ẹ̀yàn lọ́wọ́ wá ń bẹ́ẹ̀ ń tiẹ̀ Allahu akbar Allahu ń ṣe bẹ́ẹ̀ dúpẹ́ ń ti wà káàkì ọpẹ́ mọ́lẹ̀ ipòkípò tó bá wà sábà dúpẹ́ fọlọ́hún lórí ọmọ fi lékún lọmọ fi pọ̀ sí àìmọ́ jára ìmoore bẹ́sù bá ń séèyàn káàdì yìí onínàrí gbogbo rẹ̀ tọ́lọ́n ṣe fún gbígbé ọ̀dà afúnrárá ní ọmọ rí rẹ̀ kàníjẹ́ onínàrí ẹni tí òun jù lọ yọ máa jẹ́ orí ẹni tó ju òun lọ. lákọ̀ọ́lé dípò kọ́ máa ń pè wọ́n lọ́hùn èmi náà mo sì dára láńlọ́ọ̀dù ládùúgbò yìí pé odidi yàrá méjì tẹ̀yányán ah. two room ìsanwó ìsanwó rẹ́ǹtì mà kò sínú pé ẹ bá lomi dáadáa alẹ́ àfọyíwé o ah. wọ́n dẹ̀ máa pe láńlọ́ọ̀dù ládùúgbò ń sì máa wà lára wọn. Allahu akbar. ẹ̀rọ àwọn tí máa pe kí ni wọ́n pe láńlé láńlé láhàùsì wọn ìwé ìgbé láhàùsì láńlọ́ọ̀dù wọn wí ilẹ̀ ni ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ni wọ́n ń pè é tó ní landlord ni ilẹ̀ land land land land land ni landlord. alùpùpù ọ̀gídé méjì náà nẹ̀ ebi ah. ọmọ tí o tó ń lọ́kọ́ fúláàtì mẹ́rin ah. ó ti gọ̀. o sì dúpẹ́ ẹni ó gbé kọ́ńtínà bẹ́ẹ̀ ń kọ́ kọ́ńtínà sókè sórí ilẹ̀. Ah ngbọ́ tí ah, ò ti ah. rí ẹrí kọ̀tínà rin lórí bẹ̀rẹ̀ sí ní dídí sáyé lọ bẹ́ẹ̀. ó náà sì ń dúpẹ́. ó náà sì ń dúpẹ́. Ah, ó sì wọ́n dúpẹ́ bọ́ lọ́hùn àbá. ìwọ ọ̀rẹ́ ń tọ́kọ estate ọ̀rẹ́ ń tọ́kọ estate tí ò lè sun bẹ̀ tí ò lè sun estate yẹ tẹ́ pé kó wá jẹ́ pé yàrá méjì ni ó wù ju estate yẹn lọ a ma dúgbò rẹ ni. Allahu akbar. a ma dúgbò rẹ ni. a wí tán èèyàn kọ́lé ọyọ yàrá ọyọ tọ́lẹ́ẹ̀tì ọyọ kínní kan ọtún á ní kò rí bá kan. a fóònù tó fẹ́ kó o o. àwọn ọmọ wa kan sukùl ni wọ́n wà wọ́n ń kóra wọn jọ láti ṣe sẹ́ẹ̀sìn wọ́n wá ràn wá sọ́dọ̀ jama nígbà tó yìí pé ẹ̀yin jama bọ́lá ti ṣe yín náà nù àti ń délẹ̀ náà lẹ̀ máa ṣe ń tipa yín bá ká wọ́n ní àwọn wà á ìwé yìí pé kẹ́ fi nǹkan síbẹ̀. Si nítorí bá kójọ ń bẹ̀ àwọn ò lò fún iṣẹ́ ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí máa há ní mss mss ni wọ́n Muslim Students Society of Nigeria ok so wọ́n máa há fún ansi nítorí bá fún kálukú lágbára kó máa fi sí inú ẹ̀ ẹ bá ní ká àyà mi àyà eighteen sẹ́rí ń bọ̀. ìtawà ti lónìí àtú ọmọ tí ìkú lọ́la 18 eighteen ẹ nineteen ẹ eighteen náà lẹ́ka eighteen nineteen náà lẹ́ka eighteen nineteen lásù lọ́dún ni akéde ni àwọn afa pẹpẹrẹ pẹ ń bẹ gbogbo àwọn táwọn lọlé kí ó bá ní sẹ́ńlá àfa bọ̀ gbogbo àwọn tí ń ké lọ́wọ́ jí wọ́n dà fa ọlọ́run la bẹ́ẹ̀ náà sàwọ́nà la fa ọlọ́run ọlọ́run aa ah, nǹkan ju nǹkan lọ ẹ bá ní ká ajá náà sí. وهو القاهر فوق عباده وهو قل أي شيء أكبر شهادة قل الله قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير كل أي شيء أكبر سعادة كل الله شهيد بيني وبينكم وهي على هذا لكرهان لأنذركم به وما بلغ أئنكم لتسعدون أن ما لاهي آلهة أخرى قل لا أسألك قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون وهو القائر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلئة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون جماعة إجابة إيه الله أكبر الله أكبر àwọn àgbàlagbà wọn ní ọba òpèrè jẹrẹ ọlọ́run ọba òpera rẹ̀ jẹ́ra ẹ̀ tani ajẹ́ tani ọjẹ́ oníkira rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá yìí ọlọ́run jẹ́ agbọ́ yé o. àmín. wọ́n wà lẹ́kọ́ irúfọ́ ọkà ìbàdí ọlọ́run ní òun ní kọ irúfọ́ ọkọ̀ ìbàdí yìí òun lọ́ba tó jẹ́ pé ìkápá ń bẹ fóun ọlọ́run borí gbogbo ntọ́dá ti sẹ̀rú ẹ̀ wà wàlẹ̀ akíímù lẹ́kábìrù ọba ìlọba akíímù ọba ọ̀jọ̀gbọ́n ọba tó ṣe kálukú wa bó ṣe yẹ wa tó mọ̀ yìí pé bó ṣe ṣe wá ló pé wa bó ṣe ṣe wá yìí orí pé ló pé wa <laughs> akíímù lọ́lọ́run àbá tó bá gbé nǹkan kábìí kan ikimọ̀ rẹ̀ ń bẹ níbẹ̀ tẹ̀ síbẹ̀ nípa kìnjó ní ìgbé ẹ̀ńtọ́lọ́ ń bá rí pé owó yẹ a máa fún lówó tí ò ní takò àkọọ́lẹ̀ tó ń kọ fún pé ẹni àlìjẹ́nà ní ọ̀jẹ̀ owó sì ní bàtì ẹ̀jẹ̀ owó ní dé kórìdàkúdà torí bẹ́ẹ̀ àwa fún lówó. Amen tó ń bá mọ̀ yí pé tá a bá fún lówó àkọọ́lẹ̀ tá a kọ fún òdì kejì ni ọmọ ń ṣe ọlọ́run láàánú fún lówó rámọ̀tán làwọ̀ àìsànú ẹ̀ náà ni láìpẹ́ ká tánìyàn dà gbogbo ẹ̀yẹ yẹn tánìyàn dà ẹ chẹ́ńjà ní àyín bí ò bá dà e tọba lọ́dọ̀gbọ́n sọ́lọ́hún ọlọ́ngbọ́n jù ọ lọ kò ní jẹ́ orí dá àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọn lọ́mọdé tóní tó ń bá dàgbà gbogbo adé àdúgbò àwọn dáràn àwọn àgbàlagbà ní ọmọ náà ò ní dàgbà torí ká di àdúgbò lè bá nígbàdùn bọ́ bá ń ṣe pálapàlapàlapàla tẹ́lẹ̀ lọ pátì tọ́lọ̀ ń bá rí pé bó ń bá fún ọ lówó lọ́ọ́ gbòòrè gẹ̀dígẹ̀ inú wà bàjẹ́ kà á fún ọ omi olómi ò ní gbádùn mọ́ kò ní fún ọ bí àbá ti kọ́ ná mọ́ ọ kò ní fún ọ o lè lẹ́lòmíì pé ń pàfọ̀ bí ẹlẹ́dẹ̀ tó ń ti bẹ́ẹ̀ owó tó ń ya ni kọ̀dá gánà fún ni iná lọ́dá fún irinṣẹ́ ń tí ìwà yẹn náà ló gbélé lọ́hùn àmọ́ wọ ìwọ ìwọ tọ́lọ́mbà kò lè mọ́ ọ tọ́fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò sì fà á sílẹ̀ àmọ́ fà á sílẹ̀ pé ibi ọ̀nlọ yóò dáa hmm. àníjó sórí ibú ọlọ́mọ pé ni bá máa kéwòye bàtàlá yẹ jẹ́ ni kò ní jẹ́ ọmọ ká máa kéwú gidi wórówóró kéwú àǹjànú ní ọmọ wíkà kí ayé tọ́ba lọ́mọ ti fún tẹ̀dọ̀ kéwú yọmọ fi ta kò fi ọlọ́run ní sẹ́sìn wọ̀nyí pé ẹni bá ń ta kò fi ọlọ́run pẹ̀lú mà á báwọn afọ àbáfẹ́ kápá rẹ̀ àná ò sí wàhálà o ọ̀nà ọbẹ̀ wúlẹ̀ o kéwú ní fi ní sọ̀rọ̀ fà á nígbà káfí kí sọ̀rọ̀ njó ní ẹ̀ máa yẹ tó kó tó kó rẹ̀ sí wàhálà nígbà tí tí ń fi kí ó sọ̀rọ̀ lójú aráyé bẹ́ẹ̀ máa wo kò sí àyà kankan nínú kan tọ́tọ́ ka sí jab tí lọ múrọ́ wá kò wá kò sí lọ́ ká bí ọ̀rọ̀ wà gangan kẹ́nì kankan máa náà tó wá máa ní màtí dà lóhùn ọba tara jẹ́ nìyẹn àwọn obìnrin mìíràn fẹ́ẹ́ máa sí jábù wọn dànù àti olè tó báyìí kan tó wá gbòòrò padà pé aaa àsáwọn ìhà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ọjọ́run sísìn pẹ̀lú àna ọlọ́run ẹ̀há tó ti lékún ọlọ́run kẹlọ́ mọ yẹ tó yẹ dábàá màlámà. àìmọye àwọn yẹn máa ń pè wá pé bàbá àwọn bẹ́ẹ̀ di kẹsẹ̀ ti báyìí báyìí báyìí àwọn ń bọ̀ lọ́wọ́ báyìí wọ́n á sàdúrà rẹ gẹ́dẹ́ wọ́n á sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mò ń ṣe èmi ṣe ìjà ń báyìí bàbá mo ti ń wọ̀ báyìí mo ti fẹ́ wọ̀ báyìí bí máa wọ̀ máa wọ̀ máa wọ̀ máa wọ̀ gbogbo ẹni tó kópa ń bi ọ̀rọ̀ náà ti rí ṣe ọlọ́mọ dùn wọn ládàá rẹ̀. amiina. ó lànà ọlọ́run wọn jẹ́ máa gbowó ńlá kalẹ̀ ni wọ́n gbowó ńlá kalẹ̀ afa abibu wa lọ wá àwọn ọkùnrin kan wá àná wa ka sílẹ̀ irinṣẹ́ ìjọba ní wọn bá nílò lọ́dún náà irinṣẹ́ tíjọba ń lò gangan tí bísọ ẹ̀sìn ń lò náà fi ká wálẹ̀ ọkọjá akẹ́tẹ̀ tí yẹ pé kínní kan ṣe gbogbo ẹni tó kópa ń bẹ̀ pátá sàkàlùkù lẹ́sẹ̀ amiina Kabiru wà lòun ọlọ́run Kabiru, lòun ọba kàbírù lòun ọba tó mọ tinú tẹ̀dọ̀rọ̀ ni ńgbà bá débẹ̀ nu tafsiri ẹ gbọ́ kílágbé ńgbà tí wọ́n ń tú kàbírù ha gbogbo kọ́tọ́lọ́ ń jẹ́ pátá a máa mọ̀ sí ni àdèmọ̀tán <laughs> wọ́n tú kàbírù débi pé èèyàn àyà yóò tún máa já tí ma ẹ̀tọ́ ẹ̀ kò sí tí ọmọ ni èyàn bá wọn àyà kejì ọlọ́run wá ní. kùlẹ̀ ayò ṣe in akibaru ṣahada. ọlọ́run ní bá ń bi wọ́n ayò ṣe in akíbarú ṣahada kí ló tóbi jù lẹ́rìí kí lẹ́ mà pé tóbi jù àwọn kèfèrí ní wọn bèrè wà nábì pé sójú wa ní wọn fi bí ìyá rẹ àti bàbá rẹ àtiwọ náà ó sì wá dé náà lẹ́lẹ́lẹ́ náà láì lọ rìn àjò láì lọ bí kankan ó sì gbé wọn ránṣẹ́ ah, ó sì wí kíní ọ̀hún kíní ọ̀hún kí láì mọ̀ gan gbé ránṣẹ́ ah, ọlọ́mọta jẹ́rìí tiwa náà amina ọlọ́run tó jẹ́rìí ànábì jẹ́rìí tiwa náà amina a máa kọrin kan jọ òun a máa kọrin kan jọ òun ìjọ náà akọ́jú lẹ́ni ìsìn ló tó wúlò ọlọ́run wa tún jẹ́ wúlò sí i àmín ẹ̀bí pẹ̀lá sí máa kọ́ wọ́n ní ọlọ́run fún àlówó kàró náà torí ìlọ tí a fẹ́ kì í fẹ́ nìyàn. tí a fẹ́ kì pàṣẹ ẹ̀ ayé òní. ọlọ́pọ̀ torí ìlọ tí a fẹ́ kì nìyàn. bóló sì bá pàṣẹ ayé jọta nkọrin yìí à ń bẹ lálù bíbí àjọ náà àṣà kọ́ọ̀lẹ̀ ni. àmọ́ lónìí táwa ń pé òkú ọ̀dà òkú ìyẹn ni ó kú kódà ká máa ń sayẹyẹ rẹ̀ bàbá ẹni ó kú kódà ká máa ń sayẹyẹ rẹ̀ àwa ń sọ bẹ́ẹ̀ lénìí tá sọ bá ń lénìí tí ayé ọ̀bá rí i pé bí bàbá wa bá kú tíyà bá kú aró lè fi pa màálù ó ní bẹ́ẹ̀ bókù bẹ́ẹ̀ kan da kílẹ̀ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kílẹ̀ yìí ṣe àmọ́ ń jọ bàbá lọ lé ń jọ màmá lọ lé kálukú náà fojú fíwuye màálù tó yẹ kó sùn tó yẹ kó sùn àti èrò tí ó wọ tí ó wọ àdúgbò pé a pé bàbá tájú agbe ní òkú wa dáa àbára màálù díẹ̀ àbára díẹ̀. wọ́n bá rà fún adíẹ̀ ìyá náà tó lọ àwọn pé òkú ọ̀dá ni ìkọ̀dá ni àṣé péyàn bá ní tí è e ṣe nǹkan kọ̀ wá lò lọ́nà tí ọ̀dá ó súnmọ́ káyé pé kọ́mọ́ e lọ. ọlọ́run fún wa àrùn náà tí a fẹ́ kí bẹ̀rẹ̀ sí bá pàṣẹ ayé onígbọ́. mi máa ń pariwo ọ̀kan sọ ọlọ́run káàkiri ayé báyìí kọ̀ wá ró kan gún kọ lórí ó ń pẹ́ mọ́ sóògùn ẹ má ṣe bá àmẹ́wù kan tí ń wọ̀ gbogbo ayé mọ̀mọ́ wọ́n mọ̀mọ́ pé ah, àfáà ìní ń bọ̀ lọ́ọ̀gán yẹn afáàkòsóògùn afáàkòsóògùn ní bọ̀ ọdọ̀ abáhùn kamalọ pé ń táwà ọ̀fẹ́ jẹ́ náà rè àfẹ́ ká máa ń fatọ́ kan dáwà mọ̀ báyìí náà ni láfi ń ṣe ṣé kò kó sẹ́ńtì lẹ́nu padà àmọ́ ẹgbẹ́ agbọ́mọ ńlẹ̀ àbí nǹkan ká tẹ̀ nǹkan ó fẹ́ tó ń tẹ̀ fẹ́ tẹ́gbèsè o. Ah ẹnu rẹ̀ ò gbá bó bá yọ sọ ń kọ̀rọ̀ òun náà mọ̀ pé n tó ń sọ lọ́dọ̀ rẹ̀ náà yóò mọ̀ jáde yàn pé àà ah, bí bá ń kọ́ o wa ah, wọ́n lówó tí wọ́n lè fi ṣayé o bí o tiẹ̀ ti pọ̀ tó lójú tiẹ̀ ṣùgbọ́n àtàdúgbọ́dọ̀ ọlọ́run pé àdúgbẹ́fọ́ ọlọ́run àṣẹ́nìsìn lórí tó wá wúlò kọ́nà wọn lábẹ́ náà kó tó wọ́n bá ní tí ó wúlò sí. kílẹ̀ rí ẹ̀ ìwà nábì kílẹ̀ rí rẹ̀ kúlì ilá ọlọ́run ọ̀yá jẹ́ òtútù ọlọ́mọ pé àwòká ni káfìrí wọ́n lè máa lọ béèrè nǹkan míì títí tí ànábì ò ní fẹ́ sọ tó gbé ànábì ò fẹ́ kí wọ́n parẹ́ ànábì ò fẹ́ kí wọ́n parẹ́ ẹ má lè béèrè àyà pé àyà báyìí tí a bẹ lè mú wá tí a bẹ gbọ́ ọlọ́pàá rẹ ni ọlọ́yin àti ti pé kúlílà sọpọ́lọ́ lọ́ga jùlẹ́rìí èmi mo lè jẹ́rìí tí ò sírọ́ ń bẹ̀ mi ni ọlọ́run mo jẹ́rìí rẹ̀ a ẹ wàá wòye ọ̀nà tó lọ́n gbé jẹ́rìí anábì nínú kùránì à ń bọ̀ ń bẹ̀ látọ̀lá lọ àmọ́ wá sí láwẹ́láwẹ́ ọlọ́run tó jẹ́rìí anábì jẹ́rìí àwa náà. àmín. ọlọ́run jẹ́rìí àwa náà. àmín. pé kò sóògùn pẹ́pẹ́ lóòótọ́ ni kò sóògùn. ìbáyé yín lórí báyìí ilé tẹ̀ ń gbére yìí Ah, ah, ọkọ̀ tẹ́ ń gún rè ah, kò sí ogun tó tọ̀ ogun kẹ́ ogun kẹ́ fi ṣe tẹ́ ṣe kò sí ogun tó tọ̀. ọdọgbọn ọdún báyìí. Allahu Akbar yóò jẹ kó jẹ yóò jẹ kó jẹ ó di ọgbọ̀n ọdún báyìí Allahu Akbar tí ọlọ́run ti kí a síwọ́ tẹwọ́ tanyanya nípa ọ̀rọ̀ ogun tó à ń síwọ́ díẹ̀ díẹ̀ ni à ń síwọ́ díẹ̀ díẹ̀ nígbà kan akọ́kọ́ síwọ́ tiwa àṣẹ ṣùgbọ́n àwọn wípé gbogbo ọtí bá wa ń bá wa kíláàsì fún wọn abàgbọ́sẹ̀ fún wọn abàgbẹ́gà fún wọn ń gbọ́yà débi pé èyí náà ò máa bẹ àṣẹ àwọn kàyàmbárí orúkọ ọlọ́run bẹ jama ẹja díjú fún aráàmù kí ara lè dé ńgbà wá síwọ́ sísẹ̀ ah. <laughs> nǹkan bẹ́ẹ̀ náà Kùránì jama ah. subhanallah ọlọ́run ṣe wá lẹ́yìn tí wọ́n lò fún tí ó sì dáhùn fọ́ sẹ́mọ̀ pé gbogbo èèyàn gbogbo sáná tá a bá sá tó níná lára nkínà rẹ̀ lè gbìmọ̀ nǹkan o nígbàtí ń tá sá lù ọ̀bá níná lára ń tá a fẹ́ sátàná sí kò níná lára ẹ wá ń sáàlù kò ní gbì í àmọ́ mọ́ndàlá kọ́lọ́njá rẹ̀ ń tí àánú ọlọ́run bẹ̀ lára ẹ̀ tẹ́lẹ̀ táwa sáàlù pẹ̀rẹ̀ ah! <laughs> ọlọ́run kù sẹ́ kò láwọn wá kí mọ́ ti ń bẹ́ ló kọ́ ọlọ́run àlẹ́ lò débì kan débì á tán ẹ̀jẹ̀ á sìn lẹ́yìn ìranù èyí ò bá wọn ọlọ́ni òun lọ́lọ́ òun lẹ́lẹ́rìí rẹ̀ شهيد بيني وبينكم شهيد بيني وبينكم هو torí pé bẹ́ẹ̀ ṣe ń wo aláwì yẹn láàrin ṣẹ̀yídùn wọ́n jìnnà síra wọn tefetefe o nǹkan kan là wọ́n láàrin ọlọ́run ìṣòwò ti máa ń sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́ ni o àṣé sọ pé aláwù ni ẹlẹ́yìí rẹ̀ wá sọ pé ọba aláwù yẹn náà ni hùwà. هو سيد بيني وبينكم olùlẹ́lẹ́ ìlàrin èmi àti yín ọlọ́run ti jẹ́rí ànábì sallallahu alaihi ní sẹ̀ríyà ọjẹ́rí ẹ̀ sẹ̀ríyà tán mínálíkítà wà súnà ọjẹ́rí ẹ̀ wà ákílán wà ákílán ọjẹ́rí à ọjẹ́rí ànábì wà fítírọ́ fítírọ́ náà ọjẹ́rí ànábì nígbà wọn tọ́ bọ̀ bẹ̀ yẹn wọ́n ní gbogbo ntí là ká yẹ gbà kọ́ lọ́n jẹ́rìí ànábì ni pé tí àná gbà pé ọlọ́run lé lẹ́yìn tó tọ́ gbogbo ntí wọn máa ń ṣe pátá ọlọ́run dẹ̀ fún wọn láàyè wọ́n dẹ̀ ṣe tán yányá kọ́lẹ̀ lápá lára ànábì. àná mọ̀ pé ọlọ́run ẹnìkan lọ́run ṣe tó tọ́. ìjọ tí wọ́n kó jọ gbogbo wọn dẹ̀ kó jọ gbogbo òdílé ní Mákà wọ́n dẹ̀ kó jọ wá tilé ànábì nìkan káfíńdì èsè kúrẹ́ o pé àwọn orí làwọn ọ̀ ẹ má sa díẹ̀ díẹ̀ ẹ sapa lẹ́ẹ̀kan náà kẹ́gbẹ́ gbogbo ònọ́pa wọ́n dẹ̀ wálé ànábì ànábì dẹ̀ tó lọ ah, wájà alina. mímọ́ ìní àìdí ẹ̀yìn sàdá wà mí ní kọ́lífì ẹ̀yìn sàdá fàábùṣà ìná fàáhùn láyò rẹ̀ ṣe rọrùn ẹ̀jẹ̀ akọ̀ lọ́ntẹ́jọ̀ mọ́ anábìdẹ́ ń sùn lọ kò dẹ̀ mọ̀ pé wọ́n ti yípo ta abúlé jìbìrì bá dé pé a wọ́n ti dé wọ́n ti dé ìwọ nìkan ní wọ́n bá ibi alì ti gba tiẹ̀ ní ẹ̀rọ rọ̀dí aláwọ̀ àni o. alì ẹ̀gbọ́n mi jẹ́ àpọ̀dà wọn jẹ́ àpò wọn lọ́dà jẹ́ àsọ̀ndàpọ̀dà ibi agbẹ́ yọjú wọ̀ tí ń rí ọkọ̀ oṣù ìjẹ́mi oṣù kábẹ̀ já pọ̀n lọ́dà ẹ máa lọ tí yín ha ọlọ́jà náà lè gbà tán lára àwọn àlùfáà. àmín. náà ni máa sọ wọn dẹ̀ntọ́ jákẹ́yìn níjọ́ tó dùn náà kò dúró tán irú wọn padà jákẹ́yìn náà ni. a lè ní jésù síbẹ̀ kò wọ́n pé a ah! táwọn máa rí ọ èmi wọ́n mọ̀ sápà kòrò lẹ́ẹ̀mejì oníjẹ sùn síbẹ̀ ọdẹ sùn síbẹ̀ àwọn afáàní pẹ̀lú ikímọ̀ náà ní ìbátẹ̀lé jáde gbogbo ohun tí a kó sọ́dọ̀ ànábì tí wọ́n padà wá béèrè lóní ó dúró lé fún pé máa bá ń fún wọn ní kíní wọn ká má pè torí pé àwọn kó nǹkan sí alọ́dọ̀ la fi sá lọ àwọn òronú èèyàn pa àwọn kó nǹkan sí ọ̀dọ̀ fẹ́ sapa àwọn wàá fi tiwọn bí wọn pé kóun fi kàsànkà onira dúró lé tẹ́lẹ̀ yìí bá dé pé kíní rẹ̀ rèé bẹ́lẹ̀ yìí bá dé pé kíní rẹ̀ rèé sùn síbẹ̀ ó dẹ̀ sùn síbẹ̀ anabi wa bóde kẹ́lí pé mi ń sá lọ ọwọ́ à ń bu èpè ńlẹ̀ ọwọ́ à ń bu ilé kálukú lórí bẹ́ẹ̀ bá jí ẹ bẹ́ẹ̀ pẹ̀ lórí yín ẹ lè wo pé ta ló dé pẹ̀lẹ́ yín lórí ní ìsálọ wájà hálì náà. mi ń bẹ́ ilé àìdí ìmùsàdá wà mí kọ́lá. بالإنس أبدا فأغشيناهم فهم لا يبصرون láyé ẹ lọ dúó tán mo máa fa àbọ̀ ara dúó tọ́ba lọ rè dúó láàbọ̀ ara ò ní gbéṣẹ́ yọ ò ní yọ ò ń ṣe dáadáa níbi ìkan tó ń sa ìdáǹbò mi ọ̀bàṣẹ jẹ ẹ mọ̀ pé síbi síbi màrọ́rọ̀ kílẹ̀ ń pè lára ẹran òróǹro síbi kan ba gbogbo ẹran jẹ́ èèyàn ń ṣe dáadáa bí ọgọ́rùn ọwọ́ lọ sa ìdá kékeré ọba jẹ́ ẹ̀dọ̀ ọdún tán ẹ̀fọ̀nà kan sọ̀nà kan ẹ̀dúró tẹ̀ má bàṣẹ jẹ́ mọ́ ẹ̀dọ̀ ọdún tán ọlọ́run ní bóòlù wọn ò lè rí ọ ó sì kàn án lórun ọwọ́ abúpẹ̀lẹ̀ lórí anábìwá lọ jìnnà tán ó ti bẹ̀ ọlọ́ba bakiri ńlé kó ti yá wọ́n ṣe múra wọ́n ṣe dirù wọ́n ṣe wá lọ wọ́n lọ wọ́n bọ́dẹ̀ wọn lọ tán yányán wọ́n atají ọlọ́ni ẹ̀tají ẹ̀tají ẹ̀tají sílẹ̀ ẹ̀lẹ̀ lèyí ń fọ́ gbọ́n pẹ̀ tọ̀ fọ́ gbọ́n pẹ̀ tí wọ́n fọ́ gbọ́n ìpẹ̀ ìpẹ̀ kí ló dé ha ìkànnì ọmọ yẹn pọ̀ ní dán. Ah, ọkọ̀kọ̀ hagiu pé wọ babalábájá ìwọ ṣe sùn ó ní òun ṣe sùn ṣé wọ́n ò sùn kánẹ̀ tají ń bẹ̀ olórí búkú ọ̀tá ìtají yorùbá ní ọlọ́run gbà wá lọ́wọ́ àtúnidá. lọ́wọ́ àtúnidá. ọ̀tá ọkọ̀ káyé àwọn bàjẹ́. káyé àwọn bàjẹ́ kalẹ̀. bá pète bá ń pète là. láwa lọ́wọ́ ọlọ́run làwa lọ́wọ́ àtúnidá. ọ̀tá ọkọ̀ káyé àwọn bàjẹ́ kalẹ̀. bá bá ń pète làwa lọ́wọ́ wọn làwà láfi ní adó tán bí dó tán wa yóò fi làwà yóò làwà yóò fi wá sí sampo fara ayé pé sẹ́yìn pé mo sẹ́pẹ́ tó nǹkan kan ẹ wo ó ní o wọn náà fi ṣe lọ nìyẹn ọlọgbé náà lọ tán ń tó ń ṣe baraba ń sáré lẹ́ẹ̀kì kankan ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀yẹn náà wọ́n ṣe ṣe ṣe ipa ọ̀ka ìlàkà ìjà mọ̀ pé ọlọ́run jẹ́rìí ànábì. wa raddallahu alladhina kafaru bighayzihim lam yanalu khayra wa kafallahu lilmu'minina al-qital wa kana ọlọ́niwá òyíyà ìláyà ádàlẹ̀ kùránù lè ọ́n dẹ̀rọ kọ́nbìhì wà máa ń bá lẹ́kọ̀ ọlọ́ni wọ́n ránṣẹ́ sí mi wọ́n fi kùránì ránṣẹ́ sí mi pé kí n máa fi kìlọ̀ fún yín èyí tí mò ń wò yìí ẹ̀yin tí mo ń wò ẹ̀yin ẹ̀yin ará mẹ́kà ẹ̀yin ará madina gbogbo ẹ̀yin ará ayé tí mo wà lọ́wọ́lọ́wọ́ kí n fi kìlọ̀ fún yín kún ẹ̀yin tá ń wò wà máa ń balaga tí n bá tún lọ tán tí ìtò síláyé má gbogbo ẹni kúránì bá tún dé tirẹ̀ náà wọ́n ní tó máa fi kìlọ̀ fún náà èmi náà mo tún kìlọ̀ yẹn lọ bá a sọ ń ka yìí náà àdàmì náà tó ń kìlọ̀ lọ yìí náà wà á máa ń balaga wà á máa ń balaga gbogbo jí ti kọ́ ẹ bá ti ń dé iṣẹ́ mi náà tó ń lọ yẹn kò lè tẹ́tà yé òbí tán. أئنكم أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى ẹgbọ́n kan ẹ wo sọ̀rọ̀ ọlọ́run ọba tó dá ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ẹnìkan ò lè mọ̀rọ̀ sọ bí ọlọ́run àìnákùn ẹ̀tì ẹ̀dùn náà ẹ̀tì ẹ̀dùn náà ṣé ẹ̀yin ni ẹ tó ń sọ pọ́lọ́ míì tó wà lẹ́yìn ọlọ́run ni ẹ wo ìgbọ́rọ̀ kalẹ̀ bẹ́yẹ pé ẹtì ẹ̀dùn náà àyìnà kò ẹtì ẹjẹ́ gbé jáde ńsọ́lá tó ní ọkọ̀ sẹ́yìn lẹ́tọ́ ń gbà kọ́ńkà mi tó mẹ́lẹ́yìn ọlọ́run ni ah, àbí àbí àbí abẹ́ẹ̀fẹ́ kúre ni ẹ̀yin ẹ̀yin kábìrì àyìnà kọ̀ ah, ẹtì ẹ̀dùn náà ẹ̀ríkà ibi tí Yorùbá gbé kún nìyẹn tí wọ́n bá filẹ̀ bá kọ́ báyìí tá a bá nínú Yorùbá ayé àmọ́ wá nǹkan tá a fi rọ́ ni ẹgbẹ́ bá mú rẹ́gírẹ́gí àyìnà kọ̀ àyìnà kọ̀ àà ṣe kí ni sẹ́yìn gan náà. Ah, sẹ́yìn tó ń mi tó ń lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run kan ṣoṣo yìí ni ẹ̀rí kan kúnlá àṣehádì kúnlá àṣehádì èmi ọlọ́wọ́ ń bẹ̀ ńgbà náà èmi ọlọ́wọ́ ń bí tẹ́ ń sọ yẹn o kò lè yẹ ilà wá ìdán ẹgbọ́n kan máa sọ pé ìlà ń wá ìdún ọ̀kan ṣoṣoṣoṣo lọ́lọ́run Allahu akbar kabir máa pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run wá sọ wípé wà ìyá iná ní ìbàrí ìhàn mẹ́ta òṣèré kún. wọ́n á làmọ́lẹ̀ wá ń délé pé èmi o mo jáwọ́ jásẹ̀ gbogbo ohun tẹ́ tó mú mọ́ lọ́ọ̀ ọ̀bá yín mú mọ́. jama ṣé gbogbo ata wà ń bí lẹ́nìí náà ṣáà lè sọ bẹ́ẹ̀. ṣọlọ. ẹ̀dọ́ ẹ̀jẹ̀ ńlá kó yẹ wa má bẹ yàn dáhùn tiẹ̀ o má bẹ yàn dáhùn tiẹ̀ o jẹ́ dáhùn tiẹ̀ fúnra rẹ̀ ni o. àní ṣe gbogbo ata ń bẹ́ ń bí lagbantí ọba àlekè ọlá sọ yìí pé ọlọ́run ọba òpé méjì nípa akọ́dá fún wa àní mú mi màmá ìtìbádẹ́ ǹsẹ̀wá tí ọ̀tí alọ́run àní mú mi màmá wo bàbá tó bá ń gbọ́ wa tó sí pẹ̀lú wa tó bá dà níyàn tó dá ń yàrá rẹ̀ hùn ọlọ́run sì máa gbà fún ọbẹ̀ nípa wà pẹ̀lú wa ń bì ìyá tó bá ń gbọ́ wa tí ọ̀rọ̀ wa bá ń dé ti gbọ́ rẹ tó bá lè sọ bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ ìlọ́dà tó bí òkú òlu wàhálà ayé nìyẹn pé ìwà ìmú kankan mọ́ ọmọ láyé tá ń lè sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. قل إنما هو إله واحد وإن بريء مما تشركون tọ́wálí bẹ́ẹ̀ ẹ̀yà lọ pariwo pé ọ̀kan ṣoṣo. ọlọ́run ní bẹ́ẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀ kọ́ máa sí rẹ̀ kọ́ máa sí rẹ̀ bọ̀ kọ́ máa sáwò rẹ̀ kọ́ sí gbẹ́kúdẹ̀ kọ́ máa sí ọgbà kọ́ máa sáwò yẹ nípa kádàrà tọ́lọ́ ṣètò lórí ara ayé ọmọ àdàbà láìláà ìlànà ọ̀tà ṣoṣo ọlọ́run balẹ̀ mo fẹ́ fún ní ìrọ̀rọ̀ kan gbọ́ kẹ́ tó dìde àmọ́ mo fẹ́ kọrin kan gbogbo ata dàníyàn tọkàntọkà ẹni ẹbá ni kọ́ ń bẹ̀ tọ́ ọba ti dàníyàn má ba ni kọ́ ń bẹ̀ o tẹ́ pé o tí dàníyàn dà má kọ́ ń bẹ̀ tá fẹ́ kọ́ yìí o ìta akọ́tàn yẹn gbogbo èèyàn lé kọ́ bọ́ ọ̀fẹ́ bọ́ ọ̀kà bọ́ gbà bẹ́ẹ̀ bọ́ gbà bẹ́ẹ̀ èèyàn ò níyàn nú ṣùgbọ́n tá fẹ́ kọ́ yìí tí àníyàn rẹ̀ ọba ti dó dá má ba ni kọ́ ń bẹ̀ o torí pé bàbá ti lè kọ́tàn nìsín àṣàdéhùn nìyẹn ah, àṣẹ́gun nìyẹn kọ̀dẹ̀ sí tó kù lẹ́yìn ju títí wọ́n máa dáa lọ lókù o ṣùgbọ́n èmi ń bẹ kò láìkí kọ́ dáa fóònù nìsín wọ́n ní two thousand and twenty ńkọ́ ó níyàn ò tí ì pẹ́ jù àmì mi fẹ́ kọ́ máa dáa kíákíá ń sìn ẹ̀yin ajá náà sì ẹ̀yin ẹ̀kọ́ bá ní wí náà pé èmi ò mọ ní ìṣẹ̀bọ̀ mọ́ èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́ èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́ èmi ò ní bá wọn ṣẹ̀bọ̀ mọ́ àtọ́sẹ̀ àwúre àsọ́sẹ́ àwúre ààrẹ ẹ̀bọ̀ ni àsọ́sẹ́ àwúre ààrẹ ẹ̀bọ̀ ni àsọ́sẹ́ àwúre ààrẹ ẹ̀bọ̀ ni pé àsọ́sẹ́ àwúre ààrẹ ẹ̀bọ̀ ni bẹ̀rẹ̀ sí sí ààrẹ ẹ̀bọ̀ ni bẹ̀rẹ̀ sí sí ààrẹ ẹ̀bọ̀ ni àsokọ́lé ààrẹ bọ́ ni. àsokọ́lé ààrẹ bọ́ ni. àrìmálẹ̀ ààrẹ bọ́ ni. àrìmálẹ̀ ààrẹ bọ́ ni. ọ̀sẹ̀ ìgbẹ̀bí fa aláboyún. ọ̀sẹ̀ ìgbẹ̀bí fa aláboyún. ọ̀sẹ̀ àwẹ̀bí fa aláboyún ọ̀sẹ̀ àwẹ̀ bí fa aláboyún ó ti dájú parẹ́ bọ́ ni ó ti dájú parẹ́ bọ́ ni ekúdè ń kọ́ ààrẹ bọ́ ni ekúdè ń kọ́ ààrẹ bọ́ ni mi ní ṣe bẹ́ẹ̀ má ọba láwùrà mi ní ṣe bẹ́ẹ̀ má ọba láwùrà jìn mí mo ti túbá. wá forí jìn mí mo ti túbá. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. ò ní bá wọn ṣẹbọ àṣẹṣẹ àwúrẹ́ ààrẹ bọ́ ni. ti túbà wá. Ní ṣe bẹ́ẹ̀ máa ọba láwùrà wá mi mo ti túbà. Ní ṣe bẹ́ẹ̀ máa ọba láwùrà wá mi mo ti túbà. Ní ṣe bẹ́ẹ̀ máa ọba láwùrà wá mi mo ti ní kọ́ mbẹ́ àwọn ti túbọ̀ báyìí ọwọ́n nù wa tí ò ṣe kínní rí àmọ́ àmọ̀tẹ́lẹ̀ bàbá sọ lẹ́yìn kan pé ọgbọ̀n ọdún tẹ̀ pé wọ́n báyìí sọ ọmọ ọgbọ̀n ọdún bóyá nǹkan ọgbọ̀n ọdún yòókù hàn ṣùgbọ́n ẹgbẹ́ àti mọ̀ pé ọ̀dà mọ́ adẹ̀tiwọ́ ń bẹ̀ wọ́n náà tiwọ́ bí tiẹ̀ náà èèyàn bá ń ìkéde pàtàkì ẹni tí yá tìrìbì sí tẹ́ bá mi sọ̀rọ̀ ní ìjẹta àbánà ṣẹ́ wá wọn àti wàá wọ́n ní wíkẹ̀ lámà wà ọ̀dà ẹ̀ lálùbáríkà ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ẹ máa bọ̀ bí ẹ gbà bí. sọ̀híhù tìrìmì súnánù tìrìmì rì. anábìlẹ̀ àmà ti ta fẹ́ ṣe. ẹ nà lórí anabi ani ẹ bá fẹ́ rí èrò àlìjẹ́ náà ẹnìkan wọlé nìsín ẹjọ́ ní ìsìn yẹn ẹ máa fẹ́ rí èrò àdìjẹ́ náà láyé ẹ máa wọlé ní ìsìn ni àlẹ́ mi náà mọ̀ sí bẹ́ẹ̀ ẹ tó dúró yìí wọ́n bá mi wọ́n ní lẹ́sìn a ní kí àwọn tí o ti háyàwó wọn ká dìde àwọn ń bẹ́nu wọn ẹ wá ṣe àdúrà pé pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ṣe rọrùn wọn ní àwọn lónìí ọdún èyí ó sàárì táwọn ń jẹ sàárì tó lọ tààrà ni sàárì yẹn ó ti dáa jù ẹlẹ́yà ló ń ṣe bí sàárì yẹn mà ti dáa jù láyé kẹ́lẹ́ àti sàárì fún yàn Allahu Akbar kẹ́bí ọkọ̀ ajáde ò lè mọ̀ yàtọ̀ tí ń bẹ ń bẹ ńjọ ìyàwó ẹ̀ bá ha tó bá fọ oúnjẹ sàárì ní ìsẹ́nu lówù pé ó ti fi nǹkan síra rẹ̀ púpọ̀ wọ́n ní àwọn wa dọkọ ẹlẹ́yà lọ́dún ni bàbá ẹ bá wọn dúpẹ́ wọ́n ní àwọn ìráyè iṣẹ́ ni òjá àwọn ráyè wá àwọn arípíkà wọn afọpẹ́ hàn dáa wọ́n ní gbẹ̀sẹ̀ wá ń wo àwọn yìí ẹ lè rò pé àwọn náà ti hà fúnra wọn pé ìyàwó àwọn nìkan lọ́ha nípa arúgbọ̀n wọ́n ní ọ̀gá sẹ́là wọn wípé wọn ò sì fa igba wọn kàn dárúgbọ̀n sí ibi sí àwọn ṣùgbọ́n àwọn tí ń wọ́nà síbòmíì ìdí tí mo fi ní wọ́n jáde nìyẹn ẹ sàmì àdúrà ẹ̀ fún wọn. ibi iṣẹ́ tí wọ́n wà ó ń dí wọn lọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe lágbàlá àtọ́lọ́hùn ọba àlegan ni jẹ́rìí ara rẹ̀ fún ànábì rẹ̀ ọlọ́run bá ní jẹ́yà rẹ̀ fún yín amínà iṣẹ́ rẹ̀ tí ó lálùbáríkà tẹ́ máa ṣe tí ó dáàjì tẹ́ ń ṣe lọ àmọ́ tẹ́ yọ lọ́ọ̀kan tẹ́ mọ̀ pé ẹni ọlọ́run ní bọ̀ yìí. àmín. bí mo ṣe ń wo súra yín ẹni tọ́lọ́run fẹ́ bún nínú gbọ̀n ni wọ́n. Mm ẹgbẹ́ lómi bẹ̀rẹ̀ pé bó tilẹ̀ kírun wọ́n wù tó kò níjú sasara lọ sasara òun sasara náà mà dúpẹ́ pé tó ń tiẹ̀ ní sasara èèyàn ní kankan. àmọ̀rọ̀dù. àmọ́ tẹ́ bá wo súra àgbọ̀n àfa ẹ̀ pé ètí máa kún pìrì mu. oní ni sọ́dá yín náà ń pìrì mu. iná àti iná kọ̀ọ̀kan. kí n jẹjẹ. ẹ lọ jókòó ẹnu kí wọ́n sàmì àdúrà náà ni ẹ̀wà rí lọ́la jama ọlọ́ndọ̀dọ̀n obìnrin kan fẹ́ há lọ́la ń bí mo ní kọ́ mọ́kọ ẹ̀ wá ó ti mọ́kọ wá lánàá olọ́kọ wá yọjú ọlọ́kọ tí ń yọ lẹ́nu ti pẹ́ tó ń sọ pé kò sígbàkọ̀ sáwo oníkàwọn ọha kí làwọn ọha lé lórí ọkùnrin lọ jókòjọ́ olówó abúlọ́dún ni ọkọ̀ òun kẹrẹ wíkẹ́ndì mọ́láyè wá sí tẹ̀síìrì ó tún wá wá ti tẹ̀síìrì sunday tó lọ sunday gègé ló bá tún dé ló bá tún kó kínní bolẹ̀ pé ìwọ obìnrin yìí má bà tèmi jẹ́ ah, èmi ni wọ́n bá wá sí lónìí wọn kàn dákọ̀ mi nì ìwọ obìnrin yìí hà ah! olóhùn pé ha kínni olóhùn pé wá kínní kan ló ń sọ fún ọ ntòun gbọ́ yìí wà lọ gbọ́ lọ́la monday wọn náà lọ wájú ìfòhùn tí a ń sọ èyí téyàn téyàn ló lọ́pẹ́ kéyàn ha ló ń bá wá ló ń bá béèrè ọ̀nà ló ń bá dé bí yẹn bá ní kí òun jókòó lókè ọlọ́run sì mà kọ́kọ́ ọ̀hún ọ̀sán kankan torí pọ́kọ́ ọ̀hún ò tiẹ̀ kan ní fóònù tí èpè yàn ó mà kókò pè mí ó ní ṣùgbọ́n yẹn wá tún lágbára fọ́rọ̀ ẹ̀ ha àbíbò àbírọ́ ni àbọ̀dà ni ó láti ń jọ yẹn tóun ti pò ń bí tó fi wá mi yọ tíwùzẹ̀ wẹ́ẹ̀zẹ̀ ó lóun ronú sùnmọ́ pé tó máa lọ rè kú báyìí tó máa lọ kú báyìí láì ha ẹ̀ha ló kú báyìí. mo ní kí ni à ń da dúró bá a sọ ti ń da dúró pé nísìnyí òun náà ti alọ́bọ́kọ̀ òun pé ó ti yá báyìí ṣùgbọ́n kò ìjà mo ló wí ó ní ìjà mo ní hijab hijab hijab ah how many you want how many how many bẹ́ẹ̀ lọ fẹ́ ó ní kan náà ni mo ní kò ní máa ń ka pẹ̀lú ògùn ọlọ́run ọ̀làlà fẹ́ ha jama ibi láti fẹ́ ha sunday lọkọ̀ ẹ̀ máa ń ráàyè afẹ́kọ̀kọ̀ ẹ̀ wà ń bí. kẹgbẹ́ sẹ́ẹ̀ra ìjáàbù fún abẹ́ ìnira fún ẹmú ìjáàbù ọlọ́la wọ́n náà fi béèrè lọ́dọ̀ ọlọ́run pé èmi ti há tèmi má jẹ́ ìyá omi dájẹ́ jì mọ́ láíláí amina àwa kanà àwa kejì pé ó tí ìríyàwó ha èmi náà san owó yìí ọba tó rọ̀ fún tìrìmìzì ọ̀rọ̀ fún tìrìmìzì rọ̀ fún mi náà àmín ẹ̀ẹ́dà níyànsó wọ́n bọ̀ lọ́la

ẹ sọ pé alihamudulila alihamudulila alihamudulila ẹ màdíẹ̀ nínú abẹ́ ìkápọ̀ ọlọ́run gbogbo ń ta tọrọ ní pátá àti ìtàkì tọrọ bọ̀ ó súnmọ́ kọ́lọ̀ ti gbà ìdí ni pé wàá sí lọ lọ́wọ́ lémi ni ẹnìkan nú àwọn tajọ bẹnu jàmá yìí bá wá bá bàbá yìí láti èjìgbò wọ́n fóònù òun wípé ẹlẹ́yà kan fẹ́ bímọ ọmọ èyí tó sì kọ́kọ́ bí operation ni wọ́n sì lélẹ́yìn náà operation ni àwọn ọ̀wá fẹ́ kọjá bàbá ẹ bá ní bẹ lọ́hùn wọ́n àsì ní lọ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá bá ń bẹ lọ́hùn lábẹ́nú wọ́n bá ń bẹ lọ́hùn lábẹ́nú wọ́n bá ń ké sọ́lọ́hùn wọ́n ti áfóònù padà ní ìsìn pẹ́lẹ́ náà ti bímọ lọ́rùn. ṣé àdúrà tèmi gbàbí ọgbà. àdúrà mi gbà. tiẹ̀ náà ń kọ́. mi náà gbà. ọ̀kan ṣoṣo. ọlọ́run ní ń bẹ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ kó má sí ewé kó má sí egbò kó má sáwúré kó sì gbé kúndé kó má sí àgbà kó má sáwúrọ̀ nípa kádàrá ọlọ́run ṣètò lórí ara ayé ọmọ ní bẹ́ẹ̀.